ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn wa nílé ìròyìn ayọ̀ kan la tún mú wá fún ẹ̀yin olólùfẹ́ olórin Islam pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ Alhaja Mistura Adéròunmú Àṣàfá tí gbogbo ayé máa ń pè ní tèmi ní success ní ọjọ́ Sunday tó kọjá yìí ni wọ́n fi àmì ẹ̀yẹ dá Alhaja yìí lọ́lá ní orílẹ̀-èdè United Kingdom tí wọ́n pe orúkọ àmì ẹ̀yẹ náà ní andalebole Islam látinú ìjọ Jamali Nightingale tó wà ní orílẹ̀-èdè UK lọ́hùn-ún eléyìí ni a fi ń sọ fún ẹ̀yin ènìyàn wípé gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ kí a gbìyànjú kárí wípé à ń ṣe é tọkàntọkàn bẹ́ẹ̀ la sì ń ṣe kárakára nítorí wípé a kò mọ ẹni tó ń wo ni o ẹni tí àwa ń wò ni àwa mọ̀ gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwòye ìyún comment ni ó ti ń wọlé sí ọ̀dọ̀ alájà tí wọ́n sì ti ń kí ikú oríire àmì ẹ̀yẹ tí wọ́n fi dá a lọ́lá ní orílẹ̀-èdè United Kingdom lọ́hùn-ún kódà Alhaja ti fi ojú òpó Facebook wọn dúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso àmì ẹ̀yẹ náà àti àwọn tí wọ́n kí wọn kú oríire àtẹ̀jáde tí Alhaja tẹ̀ náà ló lọ báyìí wípé asalaamu aleykum mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ dìde tí ẹ súgbà mi pẹ̀lú gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ ń tẹ àtẹ̀jíṣẹ́ pẹ̀lú àdúrà tí ẹ fi ń ránṣẹ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ni mo sì mọ́ lóore nítorí wípé àmì ẹ̀yẹ yìí ó ṣe iyebíye sí mi kí ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san olóore amen ẹ jáfe fọ́nrán ilẹ̀ fún ẹ̀yin ará ilé kí ẹ wò ó kí ẹ bá lè gbádùn bó ṣe lọ lórílẹ̀ United Kingdom lọ́hùn. ní oyè tí a ń pè ní andalibul Islam. andalibul Islam. andalibul Islam àdàlíbò islam. àdàlíbò islam. àròkó lọ. ìjọba ti pẹ́ ìjọba wá láti ilé ẹ̀ ti mọ̀rọ̀ ẹ̀yẹ báyìí. ẹyẹ olóbùrò ó tún lè ju àròkó lọ. ó tún lè jọ. àwọn ìṣe gómìnà yẹn àròkó lẹ́mọ̀ olóbùrò tún ṣe kéde ó tún ṣe ga ju àròkó lọ. ẹ̀rí Jama'atu Alillah Society Nottingham branch UK. This is Islamic Tobani Award presented to Elijah Mistura Ashafa, the Minister Islamic Nightingale, the Alhamdulillah Islamic.